وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة الحمد لله صدق على الله سبحانه وتعالى للسياسة بعد وعلى لين رمضان لين سيحدث من وصول شوال وصول ẹgbẹ̀rún ọdún àti ọdún mẹ́rin ọdún àti ọdún méjìléní ọdún ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تبارك وتعالى آه pẹ̀lú ìwọlé sí awọlé sílẹ̀ fọwọ́ alọ́sọ̀ọ̀sẹ̀ yìí. a ṣe ìṣẹ́ra wa ìṣẹ́ra tí wọ́n ń pè ní àlòkúlòkú wẹ́lìmọ̀ ìṣẹ́nu bí mọ̀tàkàfà alẹ́ ìṣẹ̀kọ́ àṣùnì ìṣẹ́ra náà lọ́wọ́ díẹ̀ kọ́má jẹ́ polówó ọjà mọ́sálásí náà láwà. اللؤلؤ والمرجان فيما اتفق عليه الشيخان kí ni tó máa lóhùnlóhù òun náà ni àlùjù náà la máa ń pè òun náà ni góòlù wàlúmọ̀rìjà àti níyì lẹ́kẹ̀ olówó iye ọmọ yẹn pé góòlù tó níye lórí jù yẹn ó fi wé sọ̀rọ̀ ìlú kọ́ọ̀lù mọ̀rìjà àmì tó ń jẹ ìyẹn ó fi wé sọ̀rọ̀ ìlú mọ́sílẹ̀ àlejòmọ́ rahmatullah. àwọn àgbà pé alóòlógó wọn máa ń kàn bí màsàkàfà àlejò ṣùkọ́. alóòlù àti alèpé nílẹ̀kẹ̀ ẹ̀yìn àbí lẹ́kẹ̀ ẹ̀sẹ̀ yìí nínú tó ṣe wípé ìtàpàpọ̀ àlejò ṣẹ̀kọ́ tí àwọn ṣéèkù méjèèjì tí wọ́n gbé jáde nínú ìṣẹ́ra wọn. كان شيخان هنا البخاري ومسلم هنا الإمام البخاري ومسلم الإمام مسلم عليه عليهما رحمة الله أن توسع بك على السلام إلى أن محمد وآد عبد الباقي محمد وآد عبد الباقي ولا بك على إبراهيم كما تعرفين اللؤلؤ والمرجان فيما اتفق عليه الشيخان الشيخان ينال إمام المحدثين تبع عبد الله السفواري محمد بن إسماعيل محمد أما إسماعيل أما إبراهيم أما المغيرة أما بارك دزدة البخاري الجعفي أنا وجه أفاني 194 يا الإمام بخاري عليه رحمة الله ودى بنيتو في كتاب ẹ̀rí àfáwà kejì tọ́sẹ̀ yìí pé a sọ pé ohun tí àwọn méjèèjì gbé jáde nínú sẹ́ra àwọn aláfẹ́ máa yẹ̀wò ní àkàkókò yìí lọ. èyí pé àárín nínú Bukhari àádẹ́rin nínú Muslim Abul Hussein Muslim bin Hajjaj baba Hussein Muslim ọmọ Hajjaj ọmọ Muslim Kushairi an-Nisaburi tí wọ́n bí àfáwà ní two oh four al-Hijri ó sì kú ní two sixty one bí ọ̀rọ̀ ti àwọn afáwa méjèèjì yẹn tí wọ́n ṣe rí nìyẹn. náà nínú nǹkan tí a ṣàfihàn rẹ̀ òun náà ni um, kí ni pàtàkì síra yìí tá a fi mú. alimami Taqiyuddin abu amri usman bin abdulrahman bin usman bin musa ọmọ musa ọmọ abi nasri nasri ash-Shahruzuri. Ash-Shafi'i mazhaba tí wọ́n mọ̀ sí ibùdó sọ́ra nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ ń pa àwọn àkọ́tà ní sahih ẹ bá yẹn ní page nine nínú jẹ́ra yẹn àwọn ìpín sí alẹ́sọ̀ṣá àdéhùn ìtọ́wánú rẹ̀ lálàáfíà wọ́n pín sí ọ̀nà méje ibùdó sọ́ra pín sí kíni o pín sí ọ̀nà méje àkọ́kọ́ rẹ̀ òun náà ní sahihun akhrajahu al-Bukhari wa Muslim jami'a àdéhùn ìtọ́lá lálàáfíà tó yẹ pé mọ́ọ̀ mùsùlùmí àti bùkọ́rí gbé jáde ipò tó ga jù nìyẹn ipò kejì sọ̀hí ìhún ìfáwọ̀dà bí ìbùkọ́rí ayé am mùsùlùmí òun ni hadith tọ́lá láàfin àfẹ́wé bí mọ́ọ̀ bùkọ́rí nìkan ni ó gbé jáde tí ò sí mùsùlùmí bẹ́ẹ̀ ipò kẹta òun ni sọ̀hí ìhún hadith tọ́lá láàfin àfẹ́wé bí ìfáwọ̀dà bí ìmùsùlùmí ìmáà mùsùlùmí nìkan ló gbé jáde ánìlì bùkọ́rí ìyẹn ni wípé tó fi yàtọ̀ sí ti Imam Bukhari alayhi rahmatullah ipò kẹ́rin òun ní sọ̀hí ìhòòlù hadith dọ́là láti aláṣàròsí ìmá lórí májẹ̀mú alimami Bukhari àti Muslim ìmọ̀ lam yukhrijah wọn ò gbé jáde nínú sẹ́ra wọn. ipò kẹ́rin òun ní sọ̀hí ìhòòlù aláṣàròsí Bukhari òun lè dọ́là láti lórí májẹ̀mú Bukhari ìmọ̀ lam yukhrijah ò gbé jáde nínú sẹ́ra rẹ̀. ipò kẹfà nínú àwọn hadith tó gbádùn òun ni sahih ọ̀nà alasọ́sì muslim lábùlẹ̀ kọ́lẹ́jẹ̀ òun ni hadith tó gbádùn lórí májèmá muslim alayhi rahmatullah ṣùgbọ́n kò gbé jáde nínú síra rẹ̀ ipò keje tọ́jọ́ ipò tọ́gbẹ́yìn òun ni sahih ọ̀nà ìlà ọ̀yẹ́rì ìdìmá hadith yẹn gbádùn lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí mọ́ bùkọ́dà àti muslim kò sí lórí májèmú kẹsàn-án nínú eh, eh, àwọn méjèèjì sọ àfà nínú mọ̀kọ́sílímọ̀ tá a bá ṣe àwọn ọ̀rọ̀ síwájú tá a gbọ́dọ̀ fún mọ̀ nílé yìí tàbá tó ń wo fásitọ̀rọ̀ mi lẹ́yìn ibi tá a kà yẹn àfà ni wọlé ẹ̀ẹ́lẹ̀ bùkì tá a bá ní mọ́tẹ́rà kankan jáma àfihì mọ́ àlékò lẹ́ àhàdíkà lè mọ̀tàfà kọ̀ àléhà tó ṣe wípé ẹni tó ṣe fẹ́rà yẹn ó fi àwọn àhàdíkà tó ṣe pé mọ́ bọ̀kọ́lá tó tíra kan bẹ tí wọ́n ń pè ní kíni o zaadul muslim kí ló ti mọ zaad ètò ipa ètò ipa mùsùlùmí tí muttafaqun alayhi al-Bukhari wa Muslim nínú tíra tó ṣe àdínú tó ṣe níbi mọ́ Bukhari àti Muslim wọ́n gbé jáde nínú tíra wọn tọ́jú sí àfáwà Sheikh Muhammad Habibullah Shinkiti wọ́n ní ṣùgbọ́n àfọ gbogbo àwọn tíra tó jẹ́ muttafaq àwọn hadith wọn lọ́kẹ̀gbà ọ̀kẹ̀gbà títọ́ pẹ̀lú gbólóhùn káànà ní ìṣàmà ìlèyè ní máa ń wí káànà ní ìṣàmà ìlèyè wọn ní àti àwọn àhàdìsì tí wọn máa bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn nù ìyà wọn kọ̀ wọn ní bàbá gbogbo àwọn àhàdìsì tó wà ní zádùn muslim tí mustapha fàlẹ́ ní bukhari ǹjẹ́ one thousand two hundred sixty eight àdìsà lòun ní ọwà níbẹ̀ tó níparí inú kẹsì يعلغله والملدان بما اتفق عليه الشيخان wọ́n ní ìbàyá wa rí yàtọ̀ sí bẹ láàrin àwọn àhàdìs tí a sọ pé àfa wa tí a ṣẹ̀dá fọwọ́n dánsì ìyẹn sheikh muhammad habibullah ìṣẹ̀ǹkéṣe tí ó kójọ takò ní zadul muslim ìṣẹ̀ǹpá mùsùlùmí ti mustapha alayhi al-bukhari wa muslim ah, ta sọ pé ogun tí wọ́n rẹ̀ yẹ one thousand seven sixty eight tọ̀tà máa ń káwó yàtọ̀ rẹ̀ sí tẹ́lá ilé ìtàkùn ní alóhùnlò yìí àríkan jìnà tẹ́ra wọn. Àwọn àkàdé ìsọ́wà ní tẹ́lá alóhùnlò wẹ́lmọ̀n ìjà ń ta afẹ́ká yìí. Òun jẹ́ two thousand and six. Eh, two thousand and six. Òun ni fi ọwà eh, ń bẹ̀. Afá eh, wa sọ nípa rí pé wọ́n tọ́ fẹ́ ta tẹ́lá yìí máa tó gba àwọn àkàdé ìsìwà. Ó yẹ kó rẹ̀ ga nínú sífà torí bẹ́ẹ̀ kí ọ̀sán dáadáa ó sì bí mú tọ eléyìí ọjẹ́ nǹkan tí afa sọ ní ọ̀rọ̀ ìtìsíwájú. bákan náà nínú nǹkan tá a fà tán níwa níwọ̀n tí a fi lè pàpà jùlọ fẹ́ tó bá fẹ́ wo síra yìí àfààní lẹ́rí tẹ̀ríkìlù sọ̀rí mùsùlùmí wà tẹ̀ríkìlù lẹ́rí àwọn àkàìsì àtàlẹ́sì. títò ní sísẹ̀ tẹ̀lé sí máa mùsùlùmí tó nù síra wọn eléyìí kejì lẹ́wọ̀n mo tún ti ń kà yẹn àfàà lóhùn gan ni mo yọ́nu sí jù. fàáhásù mi ní àtúmá àkótó mi hí wọ́n ti wá rí kìtáàbù kìtáàbù tá a máa ń fi kìtáàbù ìmọ̀ọ́nì tá a máa àtàwọn báàbù rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ fúnmu rẹ̀ wọ́n mọ̀ wá múnú sahil bukhari nẹ́sọ̀l hadith ìyẹn kó tó kẹ́ hadith yẹn gẹ́gẹ́ alẹ́sì wa fákọ̀ọ̀bù muslim alẹ́ ètò ìpín mọ́ muslim sí ó ṣe dédé hadith tó wà nù sahil muslim afa ni mo wá sàlàyé nípa gbogbo hadith kọ̀ọ̀kan ààyè tá a ti lè rí nù sahil bukhari pẹ̀lú kí n máa sọ fún kí sùmùlì kìtàbù báyìí àti kí ni àkọlé báàbù yẹn pẹ̀lú nọ́mbà rẹ̀ tó ibi tí a ti gbé ọ̀rọ̀ insha Allah òun náà ni tagrizu alikẹ́sìbì bisimilahi rahman rahim a gbé ọ̀rọ̀ láti fi kí ni tagrizu alikẹ́sìbì ala rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam. Tọ́mi قال نبي صلى الله عليه وسلم حديث علي حديث على صلاة فهو حديث علي حديث علي قال قال نبي صلى الله عليه وسلم لا تكذبوا علي فإنه من كذب علي فليلج النار أخرجه البخاري في كتاب العلم باب اسم من كذب على النبي صلى الله عليه وسلم. oye bí ọ̀pọ̀lọpọ̀ yìí ṣàkíyèsí àwọn àgbà àbẹ́yìn náà ìkẹyìn láàánẹ́bí sọ ni ìwọ sọ pa àkọ́kọ́ sọ ọdún ẹgbẹ́ ẹgbẹ́ sọ ẹ̀mí ẹ̀lẹ́yìn náà lẹ́gbẹ́ pa ànẹ́bí sọ ọ̀dà àkọ́kọ́ wí ẹ̀láàánẹ́bí sọ pé kiri kò wí ìparọ́ máa nẹ́bí sọlá àlùsọlá ọ̀rọ̀ tó le tọ́wá lórí ẹ̀ la fẹ́ mu wá látọ̀dọ̀ ànẹ́bí nẹ́jà alára sọlá àlùsọlá téèyàn bá ti mọ̀ fún ànẹ́bí ní ká má sì mọ̀ fún un. Àdéhìí sí ayẹ̀wò òun náà ni àdéhìí àlè ìnàbí tọ́lé rọ́jì ọlọ́run tẹ̀lé àdé. Wọ́n là níbi sùlá àdé sọ́lá ń sọ báyìí pé látẹ̀sí bíbu àlẹ́ yìí ẹ má pààrọ̀ mọ́ mi. Ní wọ́n ti bá wí ẹ má sọ pé mo wí o. Ìná ìlẹ̀ sọ pé ànẹ́bí ọ̀sọ́ pé ọ̀sọ́ pé ọ̀dà kò bá mu para ni ọ̀dà kà ó ní ọ̀dà rẹ̀ àtàwọn faragbogbo ẹ̀ bàtà ní ọ̀dà rẹ̀. láàtẹ̀sí bíbu àìlẹ́ ẹ má parọ́ mọ́ mi o fa innahu man kadaba alayya torí pé lára jẹ́ ẹni yóò tọ́ bá parọ́ mọ́ mi fàlìyẹ́ lè ti náírà tó ń tọ̀hún yà lọ́wọ́ náà. àwọn kàràmì jà ẹ̀ fún àwọn sọ pé hmm, àwọn ń parọ́ fà nẹ́bì ní kí ẹ ti fà àwọn parọ́ mọ́. àwọn ń lọ parọ́ àwọn ọ̀parọ́ wọn irọ́ náà ni ọjọ́ ẹ sì lè parọ́ àwọn ń parọ́ káwọn èèyàn fi lè gba fún náà ẹ mọ̀ náà lọ́wọ́ àánú àwọn èèyàn kan wọn fẹ́ sì máa nẹ́bí ànẹ́bí sọ́lá sọ́lá lọ́wọ́ bá sì ti gbogbo bí wọ́n bá parí ọ̀rọ̀ èèyàn fa ní ìmọ̀ ni wọ́n fi nínú sọ́ra tó ń pè á nínú kíkà bẹ̀rẹ̀ àìl báàbò wọn bá wà bá àwọn ọ̀pẹ báàbò kí nù mọ̀nkádàbà àlàkàdé ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn ẹni tó bá parọ́ máa nẹ́bi sọ̀lá àdàkọ́lá ìyá rẹ̀ sẹ́wọ̀n pé ẹ̀ṣẹ̀ ó ní ìyànú ìyá rẹ̀ ní kíni o ànàá ìyá ìfẹ́ wọn tá a bá ti rí iṣẹ́ ọ̀la láàfin àti ọ̀dá wa lójú bá nẹ́bi lórí sọ̀lá àdàkọ́lá. máwo lè ní ipa nẹ́bí rárá rábí tí ò kọ́mọ. hadith alákọ̀ọ́kọ́ ni hadith kejì òun ni hadith anas. hadith anas ń kọ́ إنه لا يمنعني أن أحدثكم حديثا كثيرا أن نبي صلى الله عليه وسلم قال من تعمد علي كذبا فليتبوأ وقعده من النار. أرجع حديثنا يعني ẹni tí ọba yòówù lè máa rò pé àṣẹ ah, ni wọ́n wí níwájú náà kan tún wí lẹ́yìn ó tún mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wá sí i. àdìsọ Anas Malik radiyallahu ta'ala anhu ìyẹn tún sọ báyìí pé innahu la yamna'uni an uhaddithakum hadithan kathira. dádájú ihun tí ń kọ̀ fún mi tí ò jẹ́ kí n lè rí hadith tó pọ̀ fún yín mo ti mọ agbágbáré lọ́dọ̀ ìjọ lọ́wọ́ kọ́ kẹrin. ṣùgbọ́n mo ti ń kọ̀ fún mi bí òjì lè máa kọ́ wúwo ẹ̀ dálẹ̀. mo ní pé anànàbí sallallahu alaihi wasallam dádájú ànàbí ìjọ náà lọ́wọ́ kó máa bá a. ọ̀sọ̀ pé mọ́ ń ta àmàdà àlàyé kẹ́rí báyìí. ẹni bá mọ̀ mọ̀ parọ́ mọ́ mi pàdé ẹ̀sà bá wá mọ̀ kí àjà fún mi nà náà. irúfẹ́ ni bẹ́ẹ̀ ọwọ́ náà bó lòun ti máa ní ìgbà láàyè àtàbáwo òun ni kéèyàn nígbà láàyè ní ìkànnì mọ́nà sàmọ́kùnrin ẹ̀yìn kọ́ bá dẹ́dà ńgbà tí ń lóyìn àwọn sàhábà wọn wọ̀lẹ́bí náà tàbáwo dáàrọ̀ wáyé kìí náà. يحبون من هاجر إليه àwọn tó ṣe ń pé tàbáwàwù dára wà ní ìmáà wọ́n ní ìgbàláàyè ilé ìmọ̀ọ́nì náà tó rí ìdíjókòó lára wọn àwọn àǹsọ́rù ni ọ́n nínú àwọn ẹ̀yìn tí ń bẹ fáwọn sọ̀hárà wọn rí wájú kò yí kò sí ìtó káàkiri máa fẹ́ ọ́dù lẹ́yìn kẹsí ta fún àwọn sàbẹ́ àti ń wọn bí kò sí ká máa fún ìyìn rere ògo ìyìn àpọ́nlé èyí tí ń bẹ fún àwọn sọ̀hárà nígbà tó lọ́wọ́ bá ń ròyìn àwọn sàhábà wọlẹ̀bí iná tàbáwọ̀ dára wá sí náà àwọn tí wọ́n ní ìgbàláyé ilé ilé wọn fìdí múlẹ̀ wà ní ìmọ̀ bẹ́ẹ̀ náà nígbàgbọ́ wọn gan yọ̀ṣẹ̀dúró náà ní àjà wà ní wọ́n ní ìfẹ́ sáwọn tí wọ́n ń ṣe ní ìjìlá wa bá wọn àgbẹ̀lẹ̀ tí bàbá wa lè ṣe báyìí á ìgbàlejò lé báyìí rojú àtàbáwò òun ni kéèyàn ní ìpẹ̀tẹ́pẹ́ rẹ̀ kó gbá ààyè dáadáa òṣèlú ẹni yóò tó bá mọ̀ mọ̀ parọ́ mímì ànẹ́bí sọlá àlọ́sọlá ń falẹ̀ ẹ̀sàbáwò àmọ́fẹ́ àìdàgbò mìíràn náà kọ́ya fún ààyè ìjókòó rẹ̀ mọ́kì àdì àwọn lè dá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa fi ń jókòó yẹn mọ́kì àdì èyí tó fi ń kọ̀ǹkan lọ́nkùn mọ́kì àdì wọ́n sì tún máa ń dìfẹ́ǹdì àyè fẹ́ bá lò ó lè jẹ́ mọ́sítàpù ọjọ́ tábìlì ó lè jẹ́ mọ́sítàpù ọjọ́ ọ́fíìsì ó sì lè jẹ́ mọ́sítàpù ńgbà míì ọjọ́ kíni o ọjọ́ àkókò tí wọ́n ti ń pọ̀ nǹkan tí wọ́n ń pọ̀ nǹkan sí tàbí tó sì jẹ́ mọ́sítàpù ní ilé. tó nípa bẹ́ẹ̀ kẹ́ni yóò fi àyè ìjókòó rẹ̀ kó fún un nígbà láàyè dáadáa nù náà kílàfà ní sáré nu àdéhìí tó fi yàtọ̀ sí tòkè ẹnì tó kọ́ ya wọ ní tàkọ́kọ́ ẹnì tó yàn pé tọ́ bá wọ̀ sórí kójú òwò lè sájáde tọ́lọ̀ yẹn ń dé kílíà rẹ ṣùgbọ́n àdéhìí tó tẹ̀lé yìí yóò yé pé èsì kò lè sájáde fali ẹ̀sà bá wà mọ̀fẹ́ àdàbò mìíràn náà kọ́ ya fún ààyè ìjókòó rẹ̀ nígbà láàyè tó lágbára nínú kíni ọ nínú náà Imam Bukhari wọ́n gbé jáde nínú kíni ọ ìsàbẹ̀lẹ̀ àìlú tó ń ṣe déédéé báàbò dáka lókè yẹn báàbò sí ìsúnmọ́ máa ń kẹ́sàbà àìlà nàbí ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn ẹni tó bá parọ́ máa nàbí òun náà ni tàbáwó ó mọ̀kì àdìdì mìíràn náà á ìyá ìfẹ́ rẹ̀ nìyẹn ààyè ìjókòó rẹ̀ ó ní ìgbàláyè gidi nínú kíni ọ nínú náà adéṣìkẹta tá a yẹ̀wò lábẹ́ wípé ìparọ́ mú jíjẹ ọlọ́run tó lára sọlá ọjọ́ ìjẹ́ tó ṣe kó ṣe é kọ́ òun ni hadith abi hurairata radiyallahu anhu. hadith abi hurairata an nabiyyi sallallahu alayhi wa sallam qala wa man kadaba alayya muta'ammidan falyatabawa maq'adahu min an eléyìí náà jọ tó ṣe dáadáa kàdáyì hadith abi hurairata radiyallahu ta'ala anhu wọ́n ní ọwọ́ alátọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé wa man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ẹlẹ́ni ọba parọ́ ọmọ mi muta'ammidan tó mú ọmọ mi ẹ̀háàdù rẹ̀ ni ó mú ọmọ mi falyatabawwa maq'adahu minan nar ó ń tọ̀ ń yá ó nígbà láàyè nínú náà eléyìí náà ìmọ̀ kọ́ ni wọ́n gbé jáde nínú kìtàbù ẹ̀ẹ́l báàbù ìsúná máa ń kázàbà àlànàlì ẹ̀sẹ̀ tí ń bẹ lọ́rùn ẹni tọ́ba ti kí ni ọ tọ́ba parọ́ máa nàlì sallallahu alaihi wasallam. حديث المغيرة بن زيد المغيرة بن شعبة وسمى عمر بن جرام رضي الله تعالى عنه. المغيرة قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن كذبا علي ليس ككذب على أحد ومن كذب علي متعمدا فليتبوأ احدا من النار المغيرة بن شعبة رضي الله تعالى عنه كما هو ما تجد الله صلى الله عليه وسلم الموضوع النبي صلى الله عليه وسلم رأيك إن كذب علي يقارن من النبي ليس kàkẹ́sìdín àlà àhàdì ọjọ́ píparọ́ mẹ́nikẹ́ni o. ọyọ ilé lọ́ba tẹ̀ fẹ́ parọ́ lè o lè rẹ́yìn lẹ́kọ́ àtẹ̀ nígbà yẹn kan parọ́ mẹ́lòmíì náà o. ṣùgbọ́n ìparọ́ mẹ́mi ànẹ́bí ọjọ́ ìparọ́ mẹ́nikẹ́ni o. ẹ má lérò pé bẹ́ẹ̀ ni máa ń parọ́ mọ́ra yín káàkiri o. ẹgbẹ́ mu tẹ́nìkan ọ̀sán ẹ̀ sọ́kọ́sọ́ àwọn àbá wa ní òsì wí wọn sọ sí ní báyìí kò sí sọ ìjọba yìí wọn ti wí báyìí kò sí wí ẹwọn tó wẹ pọ̀ lọ́dọ̀ àwọn lọsẹ wọn kẹwù pọlọ kẹ ti jáde báyìí wọn yẹ ká ti tèsì wọn kẹwù jáde ní pé aláṣẹ wí ìjọba báyìí òsì sọ ìyẹn kẹ náà wọn ń parọ́ mọ́ yìí anabi sallallahu alaihi wasallam sọ pé ìnàkẹ́sìlá àlẹ́ yìí dáadáa ju ìparọ́ mọ́ mi lẹ́yìn tàkàkẹ́sì bí ń àlà àhàdì ọjọ́ ìparọ́ mẹ́nikẹ́ni o ọjọ́ kéèyàn parọ́ mẹ́nikẹ́ni o mọ̀nkẹ́dàrà àlẹ́yẹ mùsà àgbìlán ẹni ọba parọ́ mọ́ mi tó mọ̀ ń mọ̀ sí bẹ́ẹ̀ fáli ẹ̀ sábà wà mọ̀ kí àdá wù nínú náà ọyà àwọn náà bò lòun ti máa di chairman tó ń gbígbà láàyè àga àdókò rẹ̀ kí ó fi díẹ̀ múlẹ̀ dáadáa nínú náà mọ̀ mọ̀ ni wọ́n gbélé iná ìjáde mọ̀ máa yí sọ̀rọ̀ gómìnà ìyá hadi alẹ́mẹ́yì ìhun tá a kọ̀ nípa ìmọ̀ akẹ́kẹ́ ni ọ àdìyá àti máa wú lórí òkú tó kù ìyá ìdá ti kàkó wa lórí súnmọ́ ká padà kan nínú àwọn àhàdé ìdáàdùn àṣà ìyá ha òun ni gbogbo lórí òkú ní ọmọ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ jáde lẹ́nu èyí lọ́wọ́ ní hadith ọmọ ọ̀sán ọ̀rọ̀dì ọlọ́run sàlá àná wípé àlùmọ́jìlísù yóò àtàwọn òbí ọ̀rọ̀dì ọ̀rọ̀dì yìí ìmọ̀ ní ààrẹ pé òkú ni wọ́n máa jẹ́ ní àtúntò sàárè rẹ̀ pẹ̀lú òkú tí wọ́n mú ọ̀mí ìlọ́pẹ̀ lóko dáyẹ̀ láàrin ààrẹ rẹ̀ wọ́n ní olè nígbà tí ìgbà tí mo lè kú tí ò ní sùn yìí. ẹ wà ní wàá kú ẹ máa sọ kọkúrọ pé kí níta sí nígbà jẹ ọ lẹ máa kó wù kó wù ẹ má jẹ òwò ẹgbẹ́ wa ti sàtọ́lẹ̀ ìwọ̀n àṣẹlíà. tọ ọmọ yẹn pé eléyìí tí a mẹ́nu báyìí tàbí tẹ̀sí ní ètò ìkẹ́sì على رسول الله صلى الله عليه وسلم ilé gbogbo àti ìlágbára ìrọ́ ìparọ́ máa ń méjì sọ̀tọ̀tọ̀ àdúgbò àbí mọ́lì náà ni wá pé gbogbo àwọn kan tá a máa sọ yìí ìjọ lálàáfíà lọ́dọ̀ rẹ̀ wọn la ti mú àwọn àhàdìsì yìí wá ọjọ́ àhàdìsì tó ṣe pé àwọn àfáà nílá méjèèjì kọ́ ìtafàkọ́ alẹ́ yìí ẹnu wọn kò lè lórí asọ́fọ́nù kò méje tá a mú wá ipò àkọ́kọ́ yìí la fọwọ́ mú báyìí àìrí méjèèjì la sọkọ́ lálàáfíà o bí ìtọ́ ga jù òun la lákọ̀ọ́kọ́ yẹn òun la lákọ̀ọ́kọ́ yẹn òun náà ní kí ni sọ ìhún àkọ́jọ́hu ìbùkọ̀rí yú wọ́n mú sínú tẹ̀lé yá àdéhìí tó jáde pé ọlá láàfin àdókòwò mọ́ bùkọ́rí gbé jáde àti mùsùlùmí àwọn méjì mọ́ gbé jáde ipò tó ga jù nìyẹn òun sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith àwọn náà lè fi máa ń sọ tí wọ́n máa sọ pé sọ ìfún mọ̀tàkàtọ̀ àlè òun ni wọ́n máa ń pè bẹ́ẹ̀. ó fi ẹ̀fọ́ àwọn hadith tẹ́ bẹ́ẹ̀ kọ́ yìí òun ni hadith náà wà fún mọ̀tàkàtọ̀ àlè ẹ̀lú kòtù gbólóhùn tí wọ́n máa ń wí ni ẹ̀hún tí wọ́n gbà lérò lè fi fáfọ̀ wọn kò sí ọ̀rọ̀ bó yìí ṣe bá sọ pé gbogbo àwọn ará gbogbo àwọn mùsùlùmí pátá lẹnu wọn pọ̀ sí kéde ńlá gbàlérò nìyẹn o ṣùgbọ́n bọ́rọ̀ ṣe rí yẹn ìfẹ́ tó kọ owó gbà rẹ̀ ó ń mọ̀ náà nǹkan dandan lọ́jẹ́ ń bi eléyàn ẹ̀rí nítorí pé gbogbo àlè ó mọ̀ pátá ẹnu wọn kò láti gbà wọlé ìwọ̀n tí wọ́n kò kọ́ dà sí muslim bá ti kéde o tí wọ́n bá fẹ́ mu èyí gbogbo àwọn àlè ó mọ̀ yẹn àgbà tó kájà àdéhùn òun ló ṣe wá kó ṣe pé iná ni a máa fún wa ní àlàyé lórí rẹ̀ adẹ́nu yóò yé wa pé gbogbo ohun tá a bá ti rí ní bíbá yìí nínú sílá méjèèjì náà láti fún mi ọ̀hún láti rí àkọ́kọ́ tí a kọ́kọ́ mú òun náà ní kí ni ọ ìdáàbò ìfún náà nígbà tá a ti mọ̀ bí irọ́ ṣe tóbi tó láti bá máa nẹ́bi sọ̀rọ̀ àrẹ̀ ọ̀sán láǹkì jọjọ ń dábàá wí dábàá lọ sí ìdílé ìtọ́gbọ́dọ̀ lálàáfíà tàbí máa ń kọ̀rẹ́ ti wá lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn lórí ìkìlọ̀ bẹ́ẹ̀ ni lórí ìdábà àti súnẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ súnẹ̀ yẹn sọ pé wọ́n tó lálàáfíà látọ̀dọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam àgbẹ̀jì dábọ̀ súnà súnà ní ìgbà tó lè kó lè jẹ́ súnà lẹ́rù tàbí hà tí ò ní lálàáfíà lọ́dọ̀ rẹ̀ tó bí pé kì í sọ̀rọ̀ náà ni èèyàn ti gbọ́dọ̀ sọ fún wọn lọ fi jà nẹ́bí sọlọ́lá àlọ́sẹ́lá dájú òsì lálàáfíà àdọ́dọ̀ rẹ̀ torí pé ohun tí a máa mẹ́nu rẹ̀ òun ni kìtàbù ìmáà àkọọ́lẹ̀ sọ̀sọ̀ nípa àìsí ìmáà ìgbàgbọ́ ẹnà ní àbáwọlé káwọlé lórí báàbù ìmáà ní mọ́ búwá wọ̀bàyà nọ́fẹ̀sọ̀ àdéhùn ẹnu ọ̀nà tí ń sọ nípa ìsìn iman àti pé àwọn ìṣesí wo ni iman kó sínú òun ni mo ti àwọn àdìyẹ báyìí. hadith àkọ́kọ́ tí a fi yẹ̀wò lábẹ́ ilé yẹn ẹ̀yìn pé ń bi ànẹ́mbà one number two third number sí hadith òun sí kùkà òun ni hadith àbí ìfọ̀rẹ́rọ رضي الله تعالى عنه حديث أبي هريرة قال كان النبي صلى الله عليه وسلم بارسا يوما للناس فأتاه جبريل فقال من الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسله وتؤمن بالبعث قال قال العباس قال أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كان بارزا كان اسمه بارزا يعني كيف ظاهرا. Ìṣẹ́ ọlọ́run yìí ọmọ níbi sọlá àṣọlá ọyọ yàwó mọ́lẹ̀ náà ọyọ táwọn èèyàn ń jọ̀kan bá àtàwọn ìbèrè ìbèrè lọ alẹ́ ní sàrà ọba wa bá kámágbàgbé wípé ní ọ̀nà tí wáhìí máa ń gbà wá fà níbi sọlá àṣọlá èyí lọ́rọ̀ jújù eléyìí lọ́rọ̀ jújù. Nígbà míì yọ wá tí wọ́n máa gbọ́ ohun ìyànnì sọ́nsọ́lá tẹ̀síọ́ra tí wọ́n máa lago gbáhùn gbáhùn gbáhùn. nígbà míì tí wàá yí bá wá wọ́n bá já sí kòjú ìjọba wọn máa lago lọ àdùsùlọ wọ́n bá já sí kòru yọ máa gbò. ó bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ ọ̀sẹ̀ náà wọn sọ ha bá sọ yí pé ó gbé ta lóhùn báyìí ó gbé ànẹ́bí sọlá sọlá ń bẹ́sẹ̀ lé òun lára náà kí wọ́n gbógun tàbí fìdíléhùn lára nígbà tí wàá yí ìṣẹ̀lẹ̀ ìgbà tó wá rọrùn jù tọrọ jù wọn ìgbà tí níbi ìlú bá wá gẹ́gẹ́ bí ẹ̀dá ni wọn ni wọn ń gbé àwọ ọ̀sán nínú àwọn àbàwà tó ń pèlè bí ìyájú bí nìfàlẹ́ bá ẹnikẹ́ni fẹ́ni òní sí ń kálẹ̀ ń jọ yà wá mú àwọ̀ rẹ̀ wá ẹ̀rí tọwọ́n nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam ọyọ táwọn èèyàn níjọ́ kan ìlú àbà béèrè lọ́wọ́ á bí lókè má ní kí n máa ṣe kí ni wọ́n ti jẹ́ iman wọn bá nẹ́bí fi dáhùn náà ní pé sallallahu alaihi wasallam pé à ń tó min billah ọ nígbàgbọ́ sí Allah àtọ̀fún ayé lè súnmọ́ sí eléyìí kó sínú pa ọ kọ́ gbà pé àtẹ̀dá lọ́lọ́run àsọni ọní kápá lórí ẹ̀dá àti yòówù lórí ẹ̀dá ni òun ní pèsè fẹ́dà òun ní darí àlámọ̀rí ẹ̀dá òun ló ní àwọn orúkọ eléyìí lọ́dà òun ló sì níròyìn lọ́dà òun ló gbà àwọn ọ̀rẹ́ ńfẹ́ dìde lábẹ́ ìdígbàgbọ́ sọ́lọ́run nìyẹn òun ló sì sọ àwọn tírà kalẹ̀ ẹ̀rí kó nígbàgbọ́ sí àlá wọ́n màláíkà ti nìkó dẹ̀ nígbàgbọ́ sáwọn màláíkà ògbélé náà lọ́pọ̀lọpọ̀ gbala máa ń sàlàyé níbi àti ìmánu bíi màláíkà kí ẹ gbà wọn gbọ́ yẹni níbi wọn ti pọ̀ tó dáa mọ́yé wọn yẹn ìsúná ẹlẹ́ni kí ẹ tó wá gba ọgbọ́ ní kọ̀ọ̀kan láwọn èyí tó ti bá dámọ̀ tá a mọṣẹ́ wọn bíi Jibril alayhi salam tọ́lọ́mọ máa ń fi wá ìyẹn táwọn ń tẹ̀rẹ̀ bíi Mikael ẹgbẹ́ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fífi àrísì bíi Malakul Maut tó ń wà ní ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe kú lára. Bí ìdájọ́ ni bí Israfil ìdè kó ń yọ fún fèrè pé ayé tán ọdẹ tún jí tó bí múkà kọjá tó kẹ múkà rà sí nàìjíríà ń bọ bí àwọn ọ̀rọ̀ kí wà sí àti gbogbo àwọn eléyẹ fún rẹ là á nígbàgbọ́ sí. رقيب عتيد طبعا ما يلفظ من قول إلا إلا لديه رقيب عتيد ها بلوم كوني جابه àbí ká lọ pé èèyàn ní ti gbólóhùn kan lẹ̀ wọ́n bá ní láfàdọ̀ bí mọ́nẹ sàrọ̀ kan àti láfàdọ̀ bí mọ́nẹ sàrẹ̀ ọmọ ẹ̀fín lọ́mú bí mọ́nẹ mọ́tòrò làwọn kẹ́ máa ń gbé ẹyin lòun tó bá ti bọ́ọ̀lẹ̀ dábàá yìí nǹkan kò sí kó mọ́ mọ̀ ọ̀yẹ́ ń fi lómi nǹkan wọlé ìlà àlàdé ìṣẹ̀rọ̀ bí ibùdó àti wípé èèyàn ní ti gbólóhùn kan lẹ̀ pọ̀ báyìí ìtọ́jú àyíkú ń bẹ ní lọ́dọ̀ rẹ̀ rọ̀kíbù àti àti ìlú ọkọ̀ jù nígbà tó bá lọ́yìn lára sán pépé yóò yí padà bí òní yí padà bí àwọn múnkàrú ọ̀nà kí yọ ẹ̀yọ́ bá àwọn yẹn nìyí nínú sàárè làwọn tí wọ́n á bá ẹ̀bá yẹn bá ti tún ká lẹ́yìn yẹn tán alàṣẹ̀dá rẹ ilẹ̀ ẹ̀sìn ẹ̀ta là mẹ́rin rẹ ẹ̀yọ́ tó bá lẹ́hùn sùn ní ọ̀lẹ́ dáhùn ẹ̀ńtí ọba ti gbà bàbá yìí kò ní rí dáhùn láyé bíbá yìí kẹwàá yìí á ní gbàgbọ́ sí wọn àwọn olùkọ́sẹ̀dẹ̀ ti wà lọ́rùn ilé ìpè ìrọ̀ ọmọ ìtàkìlì alápọ̀nlé kọ̀ǹkẹ́ kọ̀ǹkẹ́ ni wọ́n yá àlámú náà wọ́n fẹ̀ fàáyé wọ́n mọ̀ ń fẹ́ǹsì. àtàwọn ọmọ ẹlẹ́yà ìjà pẹ̀lú fáwọn tí wọ́n وقرآن الفجر إن قرآن الفجر كان مشغولا ẹn fọ̀rọ̀ màláíkà náà ẹgbẹ́ àdínwó àṣùbá torí wà àṣùbá ní kánà mọ̀ṣùgbọ́dà túmọ̀ rẹ̀ nípa àwọn màláyíkà wọn máa ṣe kí ni o wọn a máa gẹ́ẹ̀mì rẹ̀ gbogbo eléyà nígbàgbọ́ sí lẹ́kùnrin rẹ̀ àwọn kan tẹ́lẹ̀ pé wọ́n tún máa ń gbaṣẹ́ fúnra wọn ọ̀tọ̀ làwọn tàárọ̀ ọ̀tọ̀ làwọn ti fi ọ̀tọ̀ ní tójúmọ́mọ́ ọ̀tọ̀ ní tòru ọba adé náà máa béèrè pé bóyá ti fa àwọn ẹrú mi sí bẹ́ẹ̀ wọ́n sì lọ́hùn bóyá ti fi wọ́n sí gbà táwọn ọ̀tọ̀ yẹn náà wá àti rìdíwá ni wọ́n á lè kótó lè pé òun iná ni lálẹ́ òun sọ ń bẹ̀ ẹ̀rí rìdíwá ni ó lè pé òun sọ ọjọ́ kásínù kí ni àlìjẹ́nà gbogbo àwọn eléyà á nígbà gbọ́ lábẹ́ wọn tá àdéhùn sọ láàrín láńsà láàrín rẹ̀ wọ́n jẹ́ ìwé ìgbìyànjú àyẹ̀yẹ ọ̀kótó bí ní kóòtù nígbàgbọ́ táwọn rẹ̀ àwọn pé kíláà yìí náà ìgbàgbọ́ ọ̀nà méjì lòun náà gbogbo ojú àgọ́lọ́ ń sọ̀kalẹ̀ àgbàgbọ́ ọ̀tọ̀ fíìlà àwọn èyí tí wọ́n sàlàyé àgbàgbọ́ ta ní orúkọ wọn bí àtàwọ́rọ́ bí ìjìl àtàwọ́rọ́ èsì ànábì Mùsá àlè sọláàtò sàlám ìjìl nàbí ilá yàín àlè sọláàtò sàlám zabor ti nàbí ilá ìdáwọ́d àlè sọláàtò sàlám Ibrahim àti kí n tó ní wà Mùsá àgbàgbọ́ lẹ́yìn náà wàá dídá ní ọ̀hún náà tún alukur'an alukur'an yẹn àwọn àgbà ń gbọ́ tafsila lẹ́kùnrẹ́rẹ́ torí gbàgbọ́ táwọn ti fi gbogbo àwọn tíra tọ́lọ́hún sọ̀kalẹ̀ yẹ́yẹ́ yẹn kò ní débi bọ́ wàá lọ mú ka ọwá di ọjọ́ sẹ́ńdẹ̀ ọba ní bẹ́ẹ̀kù ní bẹ́ẹ̀kù lọ́fẹ́ sí lónìí torí gbogbo nǹkan tó fẹ́ sọ fún wa ní bẹ́ẹ̀kù lọ́mọ wájú ọmẹ́yìn òní ti gbé kọsẹ̀ tó lọ gbé báíbùlù àbí àtàwọ̀rá àbọ̀sọ pé wàá dà mọ́. bákan náà wọ́n bí mi kọ́ èdè ìhun tí ń jẹ́ ìmọ̀ọ́nì òun ni kò nígbàgbọ́ sí lè kọ́ èdè pàdé ọlọ́run ọlọ́jọ́ tó dàrú pé àmà nìyàwó pàdé ọlọ́run ọbẹ̀rẹ̀ látòrí wọ́n rú sólè àti nígbàgbọ́ sáwọn ẹ̀ńtẹ́ ọlọ́run pẹ̀lú bí wọ́n kọjá ara ogun ọdún ẹ lọ́wọ́ bá pèsè rẹ̀ fún àti ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ àwọn àwọn táàkì fún kẹrin ni wọn èèyàn gbọ́ àwọn gbọ́ lápapọ̀ lóyún ó tún á gbọ́ àwọn nípa ọ̀sán láwọn ilé ilé àlùfáà àdìdá kan bí àwọn tẹ̀mí páì. àgbà bá àwọn kan tó lọ́la àwọn ní kíni olùlà àgùn ìlọ lóṣooṣù lọ́ba dẹ́rọ̀ tó bí wọ́n ṣe ní ìfaradà àwọn olùdá àtúnmí nínú ọ̀rọ̀sọ yìí àwọn ẹni tó ṣe yí pé nǹkan tó lágbára ọ̀sẹ̀lẹ̀ sí wọn ọ̀dẹ̀ tó dúró nínú àwọn ìrẹsẹ̀ ọlọ́run tó sùúrù bí wọn àwọn owó ní ọ wọn náà ní ọdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nàbí ìlà iná ìtàlàwàdé Musa àti gínà àti àyíká ẹgbẹ́ àlàyé yẹn bẹ́ẹ̀ ní sọ́tò uh, ṣúra sọ́tò ìhẹ́sẹ̀ àárí tí wọ́n tó àwọn márààrún síbẹ̀ bákan náà lábẹ́ ìnígbàgbọ́ tó ti sẹ́yìn ìnígbàgbọ́ sàǹdẹ́jù sọláàsọlá wa jẹ́ fún rẹ́rẹ́ tẹ̀wọ̀n pa máa ń sàlàyé fún abóò láti gbà nẹ́bì lọ sọláàlọ́sọlá tó túmọ̀ pa àgbà kó jíjẹ ọlọ́run ọba ní tòótọ́ wọn ni tẹ̀sí ìkòkò ní máa àtàrà nǹkan múlò rẹ̀ wàá gbà kó tọ́lọ́ sí ọba àjẹun tó ti ṣẹlẹ̀ rí àdúgbò ọ̀padà ṣẹlẹ̀ ti tọ́ àtúrò bí ma àmọ̀ ohun tó bá pàṣẹ rẹ̀ abẹ́ bákan náà ìṣìnà ìbomọ̀ náà àánú wọn sẹ́jà rù èèyàn lè jìnà sí ohun tá a ní sọlá sọlá ń bá pọ̀ ń pa rẹ̀ lọ́dẹ̀ níta sí wọ́n bẹ̀ ìkẹrin àwọn oníkíni ọ àgbọ̀dọ̀ sí lọ́hùn ìlà ìgbìmọ̀ ṣàwà àbí pẹ̀lú ohun tó bá ṣe lò ọmọ ẹ̀gbọ́n ìdígbàgbọ́ sáà níbi sọlá sọlá ọmọ ajẹ́kùnrẹ́rẹ́ tó nà rẹ̀ àníyàn ní kan sí ìgbẹ́ yẹn ọ̀sọ̀ pélé yìí ni sọ èmi ò lágbára yìí wọ́n tó omi náà fi bá wàá tó wá nígbàgbọ́ tó gbé wá nígbàgbọ́ tó gbé ẹ̀rí pélé yìí ọ̀yà sọ pélé wàá yà tẹ̀ tó wù pé àyẹ̀kọ́ wà ó nígbàgbọ́ tó gbé ìtòjú pé àwọn èèyàn ọ̀gá agbọ́mọ́ ń sọ fún mi lórí wọn. ìrírí ló wá tẹ̀síwájú. قال هل الإسلام قال الإسلام أن تعبد الله ولا تشرك به وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان نعم آه جميل دعاء النبي صلى الله عليه وسلم بكمال الإسلام ẹ̀má jẹ́ àgbàgbé pàápàá pé ìdààmú yìí bẹ́ẹ̀ bá ti bá nínú bùkọ́rí ẹ̀dùn bá nínú kíni ọ nínú mọ́tò ìlú bẹ́ẹ̀. ọ̀nà ìmọ̀lẹ̀ islam kí ni wàá ní islam. torí ohun tẹ́yìn ọ̀bá máa ó súnmọ́ fún yẹn má lè ṣe. wàá ní alìsílám ohun tí ń jẹ́ islam ní àdá àbúdá lọ́ha wọlé àtúnṣe ìdájí. wọ́n bá ti sí fọ́lọ́ o sì bá fi ìdá ilé ìgbésí rẹ̀ nínú ìjọsìn yẹn islam nìyẹn pẹ̀lú tawhid tawhid huwa al-islam wa tuqima as-salah wàá tún máa kírun wọn la ṣe rí àwọn àhàdìsì tọ́pọ̀ dáadáa gbàlẹ́ àhàdùn lẹ́sìn bẹ́ẹ̀ nana wọn bẹ́ẹ̀ nana wọn sọ̀lá ọmọ ntarọ́ ka ha mo ti ń bẹ láàrin wọn àti wọn tàbí yàtọ̀ mo dáa bá sábà táwọn èyí ṣe ìrànlẹ́ torí bẹ́ẹ̀ ni wọ́n bá ti parun sí ni yóò fi àkèké rí nìyí wà á máa kírun òun yóò fi túmọ̀ pé mùsùlùmí ni ẹ ọ̀tọ̀ á di yẹn zakata ni mọ̀kúrú dọ́ta wà á dẹ̀ máa yẹn zaka dandan zaka wo zaka dandan òun náà ni zaka ti wọnú dúkìá o jẹ góòlù kò sí lè bá ẹgbẹ́ tó bá jẹ góòlù wọn ní nìfọ́ọ̀bù rẹ̀ jẹ́ kí ni ìṣúná dínárà twenty dinar tọ́wádà jẹ́ sílébà òsùn ọ̀sẹ̀ ń jẹ́ kí ni mí àtà ìrìn àti two hundred ìrìn àti. tọ́wádì jẹ́ ràkúnmí ń kọ́ ràkúnmí márùn-ún wọ́n gbọ́dọ̀ wọ̀ àwọn ọjà kọ́ ọ̀nà nìyẹn o ogun káńká yẹn ló ń pè ní àṣàwálò àṣàkàwíjà àwọn dúkìá tún ṣàkáwọ̀ bàbá tó wá jẹ́ máa lọ ẹ̀wẹ̀ ọgbọ́dọ̀ tó ta ni ìyá yọ ṣàká lórí ẹ̀ bàbá wá jẹ́ àgùnfẹ́ ńkọ́ ló fi pọ̀ jù bàbá wá jẹ́ ìjà ogun ńkọ́ òun náà gbọ́dọ̀ tó gbé lọ káńtà ìdílé lòrò ìmáàmù oní kílógíráàmù tó ṣe lé forty forty kí ni ẹ̀yin àgbẹ̀ forty eight forty eight kílógíráàmù kí wọ́n yọ màlúkà tẹ́lẹ̀ nínú náà. tọ́lá bí wàá jẹ́ rí káàtó nǹkan ìyẹn dàbá ìlú ìdánilẹ́yìn ìwọ̀n sí àwọn káàtó owó tí wọ́n lọ rìn mọ́lẹ̀ òun dáwọn káàkiri lọ rìn mọ́lẹ̀ tíyẹn sì bá mi bá wọn káàkiri wọn rìn mọ́lẹ̀. ìyá yọ fún mi bẹ́ẹ̀ àlùkòmù wọn làwọn fáìlì nínú ẹ̀. àgùnmọ̀ péré ọgbọ́n gbọ́dọ̀ náà bá ti gbọ́dọ̀ láti fi yàn òun náà láti fi yàn bá kórè fún bẹ́ẹ̀ láyọ̀ zaka. wọ́n sọ àti yẹ zaka sani mọ̀kúrú lọ zaka dandan ni ẹ. tọmọ oṣù tààrẹ Ramadan ẹ̀rí tó lè ní hajj nínú ilé ìbí ẹ̀sìn ìgbàgbé láàyè ní hajj wà bẹ́ẹ̀. ìbéèrè tó wá béèrè pé wọ́n ní ìṣàn. wọ́n ní ìṣàn. wọ́n ní ìṣàn dédé wọ́n ní ìṣàn. wọ́n ní ìṣàn. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. هذه يونس وعبد الله بن عبد ipò tó ga nìyẹn nínú àwọn ọmọọrọ ìbò sí àtúntàlà àwọn ọ̀pọ̀ ẹ̀sùn mẹ́ta dáadé ipò tó ga ìṣòwò ní dáradá tó ẹnìkẹta àìmọ̀rí kábà tó ṣẹ̀ṣẹ̀ àníbi sọlá àtàláwá sọ wípé àǹtá àbúdá lọ́ọ̀hàjà àǹtẹ̀tẹ̀ dàrọ̀ kọ́ máa fi bí ẹni kó rí fa ìlànà tẹkùn dàrọ̀ fa ìlànà tó yàrá. tó o bá arọ wá rọ́ lọ́hùn dáadájọ́ ọlọ́hùn ndị ń yọ lọ́gbà ìmọ̀ràn ẹni rẹ bá rí báyìí kò ní ṣe ní ti àti àti gbangba bákan náà ló ti rí ọba kí ni láàmú náà ó sì fáwọn ọmọ wọn ni wọn fún ẹnìkọ̀ọ̀kan yín ní ẹyẹ. kálukú àbúwọ̀n jẹ fún yín ní ìtajà kálukú ọlọ́ọ̀fin ti ti sẹ́ni ẹ̀sán òní ìlú. ẹlòmíì ọba wo ẹ̀yìnkùlé owó ojú onígbà kẹrìnkẹrìn kan kọjá òbí rẹ̀ ọba abẹ́rẹ́ ni kálukú ká tọ́jú ẹ̀. ìgbà tó dijọ́ kìí tọ́ padà tó dọ́dọ̀ àpá. ẹ ọgbọ́n yín ti fi síbi dáìnì kan ní rí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn àkàbà náà ó gbé ká òun bá kú jẹ wa kí lọ́jọ́ náà ń wò ká tí ẹ̀mí ẹni ọ̀rọ̀ bá rí ibi tó wọn ti fi ọlọ́run pọ̀ láàrin gbogbo yẹn ní ọ́pá sí mọ̀rìsábà tó lè ẹ̀sán òun lọ́gà jù ipò àlè ẹ̀sán kéèyàn máa rọ́ kọ́bà ọlọ́run ọba sùhán ẹni pé sẹ́yìn bá ti wà fún yàn án àti gbangba àti kọ̀rọ̀ kéèyàn máa fi bá kí náà ló ṣe rí lọ́dọ̀ ọba dẹ́dà ẹjọ́ tó kéèyàn ọkọ̀ ìṣèṣì rẹ̀ ní ṣe yìí. ìbéèrè tí ṣì bèèrè tó wá béèrè ó béèrè pé mọ́tà sáà. mọ́tà sáà قال من المسؤول من المسؤول عنها بأعلم من السائل وسأخبرك عن أشرافها إذا ولدت إذا ولدت الأمة ربها إذا تطاول رعاة الإبل البخل في البنيان في خمس لا يعلمهن إلا الله ثم قال نبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة ثم أدبر وقال ردوه ولم يروا شيئا فقال هذا جبريل جاء يعلم الناس دينه ààrẹ wọ́n lè lò wá bẹ̀rẹ̀ pé wọ́n kúrò làbí kí á mọ̀ wá lè mọ̀. ìrùn tó ànábì fi dá lóhùn tó lọ àlọ́ fẹ́lá ní mọ́lìmọ́tò àǹtá bí láàrin àmọ́ mi lẹ́sẹ̀ àyà. kí ni ìtumọ̀ rẹ̀? ìtumọ̀ rẹ̀ ni pé àtẹ̀mí àti ẹ bákan náà ìjọba wa. tukutu lọ́pọ̀lọpọ̀ máa ń tó àwọn àdéhùn. àtẹ̀mí àti ẹ kò sí àtọ̀ láàrin wa nípa ìmọ̀ àlìkìyàmọ̀ o. mọ́lmọ́sọ́lù àǹhà bí àìlàmọ́ mínà sáàdì. Kàlà ń bi léèrè nípa àlìkìyàmọ̀ tí ó nímọ̀ jọ níbèrè lọ. Yẹn ni pé kò sí àtọ̀ láàrin ilé àti ẹ̀. Ìmọ̀dé mi ní àtìmọ̀ tí wọ́n nípa àlìkìyàmọ̀ bákan bákan ni àmọ́jọ́ bí ọ̀jẹ̀. kalẹ̀ ní tá ń bi léèrè nípa rẹ̀ tọ́wọ́ á ní mọ̀tìta ní lọ ojúlé rẹ̀ lọ. Tí wọ́n bá mọ̀ láṣẹ kí ànàní mọ́ àrọ̀ mọ́ dàgbà. Kílẹ̀ jìbìrì lọ bá mi lè mọ́ àjùmí ní ọmọ. Sí àgbà láàrin ní àti ẹ̀. Ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́run ní láàrin ìfẹ́lá ọ̀dọ̀ òkúté ló ka á ní àṣírà rẹ̀. Màá gbà fún ẹ lérò nípa àwọn àmì. taari láti mọ̀ báyìí fẹ́ parí báyìí ti ń dá lọ. nínú àwọn àmì ọ̀pọ̀ ìjà wà ládàá ti lè amọ́tú ha. tọ́ba ti di pé ẹrú lómìnrin ọ bẹ̀rẹ̀ sí ní di olówó rẹ̀. ẹ̀rí ẹ̀gbọ́n kan náà fẹ́ lọ ọ̀ká máa ní ní màá sọ yẹ mú wọn kọ́ شرط من أشراط الساعة أن القيامة من الذي يدعو الله فلا تجيك ومولاك من ومولاك تجيك ويرو طبعا تلك الهامة إن بعد أن يرفع أمبو جاي يرو جاري من بي أي فيتاني nínú àmì rẹ̀ wọn ni wọ́n yíra tàkọ́ wà lárò àádùn ìṣẹ́bẹ̀ àdúgbò mi ẹ̀ńdọ̀nìyà nígbà tó bá ti ní pé wàhálà ẹbẹ àlùbọ̀rọ̀ àwọn tí wọ́n ń dára jẹ wọ́n ń dára jẹ wọ́n ń dára fún mi jẹ àlùbọ̀rọ̀ ìyẹn ni kí ẹran lóye pé kò lè tí lè sọ̀rọ̀ tí ó máa dún lásán lóye pé àwọn tí wọ́n wá ń dára jẹ yẹn o. إذا تطاول في البنيان tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní kọ́lé gbogbooro. omi ẹ̀rí pé nínú kẹta àgbàlérò náà ni pé àwọn ènìyàn adarẹ̀jẹ̀ ni wọ́n aláwọ̀ dúdú ni wọ́n àwọn tó yẹ fún àmọ́ ni àmọ́ wọn rí ẹni ẹgbẹ́ ọmọ wọn. wọ́n la lè sọ wípé mo ti ń sọ náà ni pé rọ̀ áàtò ẹgbẹ́ ìlànà ìgbòho àwọn tí wọ́n ń dáná ìjọba pé aláwọ̀ dúdú ni wọ́n àbẹ́ àwọn tá a mọ̀ rí tọ́ba ti di pé wọ́n ń kọ́lé gbogbooro ayé fẹ́ tán nìyẹn. torí bẹ́ẹ̀ anábì sọlá àdìsọ́lá ń sọ yìí pé ìbéèrè tó ń béèrè nípa pípò làlìkìyàmọ̀ wáyé ọ̀rọ̀ àlìkìyàmọ̀ wà nù kọ́ńpẹ́ǹ ọ wà nù àwọn ọ̀rọ̀ márùn-ún tó yẹ pé láàyè àìlámọ̀ òun náà ìlọ̀lọ́. ọ̀sẹ́ni tó lè mọ ìgbó làlìkí àmọ́ máa wáyé yẹn àyàfi Allah ẹbẹ́ mi tó lè mọ àwọn nǹkan nù nǹkan márùn dáwí ìfẹ́ ọmọ márùn ní àfọlọ́ wọn là nẹ́bí wa káyà sọ́kùlù náà àyà thirty four sọlọ́mù inna Allaha indahu ilmus sa'a márùn-ún ẹwà ìkọlọ ọba adẹ́lá sọ́tọ̀ fún àná ìlú wa ń dàgbò ọba kẹfìrọ̀wá ilé láyà àdámù náà ìlà ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn kọ́kọ́rọ́ ọ̀sẹ́ni tó lè mọ ju àlá ọ̀yá àdámù náà fi kàn wọ̀ ẹ̀ká aláwọn ọmọ ń lórí dàtòlò ọmọ ọ̀sẹ̀ oṣù ní wàrà pàdé ìlà àdámù náà ìwé ìtàn ní àti tọ́lọ́mọ. ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا بشر Oró kan ní òkùnkùn lẹ̀, oró kan lè wà ní òkùnkùn lẹ̀. Àá, ní gẹ́gẹ́ tuntun ní àbọ́gbẹ́ni. Òní wà láàyè kan, ìlà fi kìtà mi mú mi, àti bá wà ní àkọọ́lẹ̀ tó gbé ní ẹ̀ṣọ́ bá dẹ́dà. Wọ́n là ní ìṣòlá àtàrà ń mọ̀ fà á sí ìpolówó ibi àwọn kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan yẹn márùn-ún ní ọ òun là nẹ́bí tó wà ń sọ bá ìsọ̀lá àlọ́sọ́lám gbígbé ọ̀rọ̀ àlùkìyàmọ̀ tó béèrè yẹn bí kọ́ńtín ọwà nínú márùn-ún tó ṣe wípé láàyè àìlàmù òǹnà ìlọ̀pá tí ọ̀sẹ́ni tó lè mọ̀ wọ́n àyàfi dání ọ àyàfi àgbà wọn lọ́wọ́ àta ọ̀rọ̀ náà ọ̀rọ̀ sọ́kùnrin náà àyàtà mi bọ́ọ̀lù àkọ́kọ́ ní o máa ń rìn dádájọ́ ọlọ́run ọba àyìndàgbò àyìnmọ̀sà ìmàlẹ̀kẹ̀yàmọ̀ ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ni ọ̀yìn náà ti lọ́nà mẹ́yìn ńgbọ̀lọ́jọ́ ọ̀rọ̀ sí àkókò wọn ni ọlọ́run lọ́mọ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n yà á lọ mọ́ fẹ́lẹ́ àwòrán ìwọ̀n tó wà nínú àpòlùkẹ́ lẹ́yìn bá bẹ̀ wá lọ ya káàrà bí ọ̀sán sáǹdì ń sì lọ́sọ pé ọkùnrin ni àbóbìnrin ní káàkiri ní tí máa ń yí wọn lọ́wọ́ àtìlẹ́yìn tí wọ́n pè ló tọ́jà láàyè àtìlẹ́yìn tó ń pè lọ́kùnrin ló ti pé òkú lọ́jọ́ àtìlẹ́yìn tó ń pè lẹ́yìn ọ̀kan tó padà ti pé méjì wọn ni wọ́n lẹ́ wọn ló di ó di bò oró máa ń sìn wò ní ìrẹsọ̀ pé wọ́n máa sọ ń wà ní kù wọ̀nyá ìlànà mọ́fìlì àrùn ọlọ́run ló ti mọ ohun tó tẹnu àpò ọ̀dà àtẹ̀bá ti àwọn àrí gbé jáde ẹ̀dájọ́ ń tòótọ́ ọ̀dọ́ pé alihamudulilá nígbà yẹn náà wọ́n ti mọ̀ obìnrin lẹ́fẹ̀ẹ́ obìnrin náà ọkùnrin lẹ́fẹ̀ẹ́ ọkùnrin ni ìbejì lẹ́fẹ̀ẹ́ ìbejì ẹ lọ wà láàyè ọ wà láàyè tòótọ́ ẹ ló kú ó sì kú tòótọ́ ọ̀dà àgbẹ̀ òkè nínú náà sì lè sọ bí bẹ́ẹ̀nù rẹ̀ nínú kádàrá ti bẹ́ lára rẹ̀ bí gbàgbé ó láyé bí fẹ́ wo ní torí bẹ́ẹ̀ ìkẹta ni wọ́n yá àìlẹ́mú mọ́ọ̀fì àrùn nínú àwọn ọmọ àti ìṣòro wáyé èyí ọlọ́run lọ́mọ ìwọ́n ti ń bẹ́ẹ̀ ní àpòlùkẹ́ ọlọ́run lọ́mọ wọ́n máa tàdàrí nafsun máa dà tẹ́tì òbọ̀yà ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ kí ló máa máa ṣe lọ́la kí ló ń ṣe lọ́la ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ ẹ̀rin ìkẹrin yẹn ìkarùn wọ́n máa tàdàrí nafsun bí ayé àrùn ìtẹ̀mú ẹ̀mí kan ọ̀sùn oṣù mọ́ ilẹ̀ wo máa kú lóní òkú sí ọlọ́run tó nípa bẹ́ẹ̀ eléyìí ni ẹ̀wọ̀n ní sọlá sọlá tóbi sàlàyé pé bọ́lá ni kí àwọn ọ̀sẹ̀ bí ìyá sọlá ẹ̀kọ́ bí bẹ̀rẹ̀ ọmọ ìbéèrè ló bá ti ní ní ọba ọ̀pá ìjọ ọlọ́run wa ẹ bá ń dá padà. ọ́ ti mọ̀ fún lè rí o ọlọ́mú yàrá ọ̀ṣà yà wọ́n bóde báyìí wọn ọ̀rẹ́ nìkan mọ́ ọ̀kọ́ọ̀là ànábi sallallahu alaihi wasallam ní ẹjẹ́ nǹkan fún yìí hàzà Jibril ẹ̀nà wá ìdí Jibril lónìí o já ayọ̀ àlìmọ̀ náà sàkí ìnà ọwá láti wá kó àwọn èèyàn lẹ́sìn wọn àfáwọn Abu Abdullah wọn ni ja'ala dhalika kullahu min al-iman gbogbo ń dàgbà yẹn pátá ọlábàlá ìmọ̀ nìlọ́wà bala iman lọ́wà imam bukari wọ́n gbé hadithi jáde nínú kitabu iman wọ́n á fún ní báàbù pé báàbù su'ali jibril nabiyya sallallahu alayhi wa sallam ẹnu ọ̀nà tí ń sọ nípa ìbéèrè tí jibril bí anabi sallallahu alayhi wa sallam nípa iman àti kíni islam ẹnu ọ̀nà àbáwọlé mi ìlànà fẹ́ wọlé tòun ní báàbù bayanu salawati lẹ́sìn ìyá àhàjò àrùtáyì ìlà ẹnu ọ̀nà tó fẹ́ sàlàyé pé àwọn ìrun èyí tó ṣe kọjẹ́ kan nínú àwọn orígun Islam hadithi dáàmù ọ̀hún náà ni hadithi Talha bin Ubaydillah. قال رجل إلى جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل رأسي يسمع دويج الصوت ولا يفهم ما يقول حتى دنا فإذا هو يسأل عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات في اليوم والليلة وقال هل علي غيرها قال لا إلا أن تطوع نعم آه حديث طلحة آه، طلحة بن عبيد الله كما هو أحاديث العشرة المبشرين بالجنة أبين أما طلحة هذه بعدين كان معه نوع وزيقان النبي صلى الله عليه وسلم أصدقائي طلحة في الجنة أول ما في الجنة يسمى وميوان حاري أني أراكم لك الله بوجه الله صلى الله عليه وسلم àfáwọn Talha ibn Ubaydillah àti sọ́bẹ̀. ara méjìdì ní arákùnrin yẹn tá ìra ara tó jáde wípé inú rẹ̀ ti hérehére èso nírun lórí tó ṣe sìkì sójú kan irun kélekélekélekélé lọ́wà lórí ẹ̀ gbogbo eléyìí tí àwọn tó gba hadith yìí wá ń ṣe yìí láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé wọ́n tá ń sọ yìí wa ìsàdáhùn ẹ̀rú ń bà wọ́n fún èyí láti kàtàájú yẹn láti má parọ́ mà nẹ́bí sallallahu alaihi wasallam ẹni tó wá béèrè béèrè yẹn gẹ́gẹ́ ní bó ṣe bó ṣe rí nìyí. tẹ́ǹtì wa ń sọ bẹ́ẹ̀ ni ó béèrè ṣe ìbéèrè tó wá béèrè ni ó gbàgbé. ẹnì máa òfin kí lọ́kàn á pẹ̀lú rẹ̀ ṣe ń bu kó kú. ẹni ó béèrè béèrè ìjọ ni a mọ̀ ọ́ irun rẹ̀ rí kérekèrè kérekèrè lórí ẹ̀ báyìí irun rẹ̀ oṣùjọ́ ara méjèèjì lẹ́nu yẹn kọjá sí pẹ́ni láàrú ìlú ìsúná ìlẹ̀wé ìlú sọ́hún tẹ̀ à ń gbọ́ bóhùn rẹ̀ ti lé kókó ó fi ẹ̀yí pé àdámọ́ ẹni yẹn ní pé ohùn líle ẹlòmíì nìyí tí bá tún sọ̀rọ̀ wẹ́rẹ́ náà ariwo ni ó ti jẹ ẹlòmíì nìyí tí bá tún bínú lọ́wọ́ náà ẹ̀dẹ̀ náà ni ó ti jẹ èsì ti bínú ó ti bínú tẹ́yẹ́yẹ́ lè gbé yẹn lọ́pọ̀ jù nú àdámọ́ òbí ilé ìṣẹ̀rí àgbà tó wọn lè dání bẹ́ẹ̀ pé tó bá bínú tẹ́ wọ́n ti parí náà ni kí ẹ bá tó obìnrin tó ti tẹ́ǹtì ládàámọ́ ẹ̀ ti tẹ́ǹtì yẹnyẹn ṣùgbọ́n kéré ọ̀pọ̀lẹ́ ìlú máa ọ̀pọ̀ jù irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ kéré wọ́n ní sẹ́rí arákùnrin láwùjọ yẹn yóò dàwí yóò sọ̀rọ̀ sí i à ń gbọ́ ilé kókó ohun rẹ̀ ẹ̀rí ṣùgbọ́n wọ̀lá yóò ọ̀gùn mọ́ ẹ̀ kó ṣùgbọ́n àgbàgbọ́ yẹ omi sọ torí pátẹ́kùn ń gbé ohun yẹn wọn gbọ́n kẹsàn-án yẹn nù kẹsàn-án ń sọ rárá. fásitì àdánà tó fi padà wá súnmọ́ wọ́n ní bó ṣe ti pẹ́ nìyẹn ń bi ànábì ilé rẹ̀ sọ́lá rẹ̀ sọ́lá ánìlè islam nípa islam. ọ̀kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam ẹ̀jíṣẹ́ ọlọ́run kí ọlọ́run lọ́lọ́run kọ́ bàbá wa sọ báyìí pé ìhun tí ń jẹ́ islam òun ni khamsu salawatin fil yawmi wal layla. lómi jáde pé a lè wí báàbù láti gbèrò gbogbogbò lẹ́ẹ̀bí inú táwọn tí a jẹ́ bá ṣe mọ ìmọ̀nù sí nǹkan báyìí tí òsín bẹ̀ ń bọ́ bẹ́ẹ̀ ni ọkọ̀ sí kò káwí díẹ̀ tó lè pé gbogbo ẹ̀ náà láti nǹkan wà ń pa rẹ̀ a lè gbé owó gbogbo ẹ̀ náà. èèyàn tá nẹ́bí wa fi bẹ̀rẹ̀ sí báyìí ni pé òun ti ń jẹ́ Islam òun ti káàmùtù sọ̀là wá sí ìrún wákàtí márùn-ún. ìlìyàwó mi wọlé láyé la ilé ipá máa kírun yẹn lọ́sẹ̀ hal alayya ghayruha ìjọ́ mi tún pè dáná fún mi yàtọ̀ sí ìwà wákàtí náà ànábi sọlá àtàlà àlùsílà òsì o ìlà à ń tàtọ̀ wà á àyàfi náà bá ti nẹ́fìlà lókun ọ̀rẹ́ àtinúwá àbí nẹ́fìlà méjì láì tá a máa ń sọ fún wa káká méjì ṣáájú àsùbá mẹ́rin ṣáájú àyílà méjì lẹ́yìn àyílà méjì lẹ́yìn lọ́sùn ìgbà tọ́ba ti bá àwọn àtọ́wò bẹ́ẹ̀ àìbẹ́ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀kọ́ òkè mẹ́rin sáájú àlàáfíàrì ọdún ti dẹ̀dẹ̀ rẹ̀ sílà lóhùn ọdún kí ló hà ọdún kí sọlá tó wúlò irun mọ́sàlù ara ọdún kí tẹ̀lé yàtọ̀ mọ́sàlù nígbà tọ́wọ́ adúmọ́ra àwọn ọmọ tàtọ́wò rẹ̀ nìyẹn ìwọ̀n tá nẹ́bí fi dá lóhùn tó béèrè Islam lẹ́rí yìí àdékò òkúrú lọ wípé wọ́n bá ní kí Islam tọ́ lọ gbẹ̀rù ẹ̀rẹ́ ń bí ọba ti kírun láìka bí mọ́sílẹ̀ ẹgbẹ́ nǹkan kírun mi kírun ní ma kọ́ kí a ọwọ́ alọ́ kírun ọdọ wa lójú pé ìṣá aláwọ̀tọ́ bá sì ń kírun yẹn bọ́ ọkàn tẹ́lẹ̀ ọ̀padà máa ti ń yá bàtà kí ó dúró ẹnu Ramadan wọn ní sọ àkókò tí irun tí wọ́n àkókò tí ń bẹ láàrin irun kan sí irun kan ogun ẹni ọba fẹ́ ṣaburú ó lè dá lọ́wọ́ kọ́ wípé táwọn bá ní káwọn lọ́ọ́ bẹ̀rẹ̀ ògógóró àwọn táwọn lọ́ọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní àyílà ní gbogbo làlánkà ní òkú tó kù ẹja ó kúmá lọ́ọ́ mú ògógóró yìí tọ́lá làǹkà lè bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ náà làǹkà wákàtí mélòó wákàtí mẹ́ta ṣáájú wákàtí mẹ́ta ò lè tómi kò lè tẹ́mi lọ́rùn tàbá ní àlọ́ bẹ̀rẹ̀ aburú ìta bá dáwọ́ ni nígbà máa ń gbà wá fún àwọn mọ́tò ìjọ ọba wa bàtà ọ̀sán pé ìta ìsìn mọ́tò wọ́n ní tùmọ̀ rẹ̀ ní ebi ìkànnù tùmọ̀ tá a lè tún sí ni ìnà sọlá tàtẹ́ni á ánì fàṣà ìwà ìgbìmọ̀ pé dáadáa gbé irun yẹn bá ọ yóò máa kọ̀ fún ni níbi ohun tí ń jẹ́ fàṣà

ẹni ẹwà ní hàlẹ́ àlẹ́yà ráyúrú ìjẹ́ nǹkan mi dẹ̀ sì tún wà lọ́rùn mi lẹ́yìn àwẹ̀ Ramadan ìjọlọ́run ní kò sí ìtọ́jẹ́ dẹ̀dẹ̀ fún ẹ mọ́ ọ ìlà à ń tatọ̀ wà á àfi tó bá ti tatọ̀ wò ó tó ṣe náà fìlà ló kù bírò èyí tá a rí wa ní ànáàbẹ̀ àdéhùn àbí ayé òbí la ń sọ orí ìtumọ̀ mùsùlùmí gbé jáde ọjọ́ ọlọ́run sọ̀rọ̀ àná wípé wọ́n lè sọ ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر ẹ̀nà bá gbà wẹ̀ Ramadan ló wá mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal tààtà tó di méjì ọ̀dàbí ẹni pẹ́ nìyẹn tó gbogbo ọjọ́ ayé gbà wẹ̀ kí ló fà lè ànàlẹ̀ hasanẹ́ta lè torí pé dáadáa nìyí dáadáa yọ̀ ó ṣe déédéé kíni ọ̀ ó ṣe déédéé mẹ́wàá obìnrin yìí pé tọ́bí ti lè gbà wẹ mẹ́fà lẹ́yìn Ramadan tọ́ba sọ wípé ten times six kí ni yẹn six obìnrin pààyàn mẹ́fà tó gba ẹ àwọn olùdíje ti fi sàkó ọyàwó náà wàá lọ sí thirty times ten kí ó kàn yín ẹ ọ̀rẹ́ ẹ bá fi gé kí ni oṣù mẹ́wàá oṣù mẹ́wàá ni. abẹ́ ẹ̀sìn gẹ̀ẹ́sì ẹ̀hẹ́ oṣù mẹ́wàá ló jẹ́ ó fi gbogbo Ramadan yẹn ṣe déédéé o ó ṣe dé oṣù mẹ́wàá tọ́lọ́ ń gbà rẹ̀ ọ̀kẹ́ báyìí wọ́n sọ fún ọ pé sáńtẹ́ẹ̀ tó ti kílẹ̀ àdìẹ rẹ̀ tó nípa bẹ́ẹ̀ àyà àti bá ti ló ọ̀rẹ́ yẹn mọ́ lẹ́yìn náà ni àbáwẹ̀ yọmọ àrọ́fà àbáwẹ̀ àṣùrọ̀ àbí àwẹ̀ ọdún àwẹ̀ nínú ṣàbáàn lọ́pọ̀lọpọ̀ tó gbogbo àwọn tàkọ́wò yẹn kíkọ́ máa gbàwẹ̀ dàrú ọgbàwẹ̀ lónìí òsínú lọ́la náà. وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة قال هل علي غيره قال لا إلا أن تطوع wọ́n ní anabisola salatu asala ìfún pé islam tó bẹ̀rẹ̀ òsì ìta ọ̀ zaka islam ẹni ẹ wá bẹ̀rẹ̀ pé lọ aláya ọ̀gá irun ha tí nǹkan mi dẹ̀ tún fi dẹ́dẹ́ lọ́rùn mi lẹ́yìn zaka yẹn ìjọ ọlọ́run ní kò tún tọ́jọ́ ọ̀ràn yẹn fún ẹ mọ́ ilà à ń takọ̀ wà àgbọ̀bà ti takọ̀ wò lókun òun ní sádàkà ọ̀rẹ́ àtinúwá tí èdè fi wọn máa da fún yẹn pé ó fi wàrà ti sàrà àdúgbò àbérèké àbóyin àbẹ́kù àbẹ́kù àtàkà nínú àwọn nǹkan tí wọ́n máa ń dá fún yẹn pé tí kọ́ńtíjà bá rí báyìí fún yẹn pé kúrú ti sàárà rẹ̀ fún àwọn ẹ̀fọ́ra wọ́n sì máa ń gbé kúrú fún wọn àwọn ẹ̀fọ́ra àwọn àlùjọ̀nù bí kúrú sọ wá yẹn orí afẹ́fẹ́ la wà àwọn tí wọ́n máa ń sà tí wọ́n sì máa ń sà fọ́dọ̀ lè má di nǹkan yọ̀kan lọ tí wọ́n fi sí báyìí tí wọ́n bí wọn síwájú ta àwọn ẹ̀fọ́ra rẹ̀ ó lè bẹ́ẹ̀ mọ́ sọ wọ́n ó dùn èèyàn tí wọ́n fi kun nọ́mà ni àníjì àti máa sọ wọ́n máa fi wá gbára orí afẹ́fẹ́ làwà tó kìí ṣe pé sàárà àtọ́ndá fún ìyàwó rẹ̀ àti níwá tọ́kàn wá látẹ̀lé olóṣù ẹ̀ẹ́dá wò sùn tó fún ìyàn ní ọlá ní ẹ̀ sàárà lórí ẹ̀ náà. náà tọ́ wọn lárakùnrin yẹn wá yẹ́ ní ìbàdà ọbẹ̀ rẹ̀ ti sọ pé wá lọ ní la azidu ala hada wala anqus ìyẹn ní sàlẹ̀ sí lórí ohun tá nẹ́bí wí ìdí ìdẹ̀sí dídí wọ́n ti sọ lọ́wọ́ wá pé afúláhá ìsọdẹ̀ ó ti jèrè ó tó bá jó òtọ́ lọ sọ náà bọ̀kọ́ ni wọ́n gbé hadith jáde náà dáàbò ìmán dáàbò ìdàgá bí mìíràn islam ìdàgá ara islam ní sè ìyẹn ni pé tó bá sòdodo nú ọ̀rọ̀ rẹ̀ tó sọ yẹn ó ti jèrè jama níbo la gbé hadith yìí sí ẹ má jẹ́ àgbàdo fẹ́ ni ẹ fẹ́ ìgbà islam ní o ọ̀rọ̀ sóòtù òun là máa ń sọ fẹ́ ní tó bá fẹ́ gbàfà pé ó tún ti taratara ti gbogbo ẹ̀ wọ́n ní islam kan àwọn afẹ́ máa yànnà lẹ́nu ilé iná wa ní islam ilé iná wa ní islam ilé iná wa ní islam. wọ́n lè sọ fún mi sẹ́yìn ẹni mùsùlùmí náà ló ń darí sọ gbogbo sọ́wọ́ náà làmọ́ rí ẹ̀sìn lónìí. àdìgbò ajá tuntun gbà tó sọ̀rọ̀ sí ọlọ́run wá àwọn ẹrù púpọ̀ lọ́rùn rẹ o ẹ̀wọ̀n pé yọ̀ hàn. ẹ̀ẹ́dúró náà la lọ́wọ́ àánú hadithi táwọn àti ọ̀yá àwọn àfa yẹn tí wọ́n ní pé kò ju wa mẹ́ tí wọ́n kò tó fi kọ́ gbé wa mẹ́ tí dàánù mọ̀ sí wa mẹ́ hadithi àrọ̀ àyíká lórí ní abórí ní ìdásọ̀ lẹ́yìn tó ní mẹ́tò ìlà lọ́ba sí wọn rẹ̀ kọ́ tí ló tún lọ olóhùn gbá rẹ̀ àhàlálùtù halal wọn mọ ìwọlé wọ ní ìwà sàlẹ̀ sí kẹ̀kẹ́ gbé wà lójẹ́ náà jùlọ láwọn níbẹ̀ ìwà wọ̀. ọ̀dà àdìmọ́mù náà wọlé alẹ́ rahmatullah wọ́n tún sàlàyé pé kí ni ìtumọ̀ ahlasul halal. mọ mẹ́tọ́ lẹ́tọ̀ ìyẹn ni pé mọ̀ ọ̀jẹ́ kìdá hìlá mọ lábẹ́ ọ̀sán ẹ̀ pé ẹ̀tọ́ ni mọ wá ṣe fàálùkù hù mọ̀ ọ̀jẹ́ kìdá hìlá mo ṣe ẹ̀tọ́ yẹn lẹ́ni tó ní àdì ọkàn ẹ̀ pé òun tọ́tọ̀ ni ẹ má jẹ́ àgbàgbé o téèyàn bá ṣe ẹ̀tọ́ sí ọ̀bá lábẹ́ ọkàn pé òun tọ́tọ̀ ni kò ní bẹ̀. tẹ́mọ̀ pẹ́tọ̀ òun ni ká dárùn mọ̀ sí àbí kì í ṣẹ̀tọ̀ sí. àwọn arítọ́jú kan tó wá pé lágàtà sí òun ṣe. àwọn òrìṣà ìdòtúpá náà ní ròyìn kí òjò ọjà níbẹ̀ òun ni pé kò ní àdì ọ̀sán ẹ pé ẹ̀tọ́ ni ẹ̀sìn ni olóhùn sí òjò ọjà ni. mo sì mẹ wọlé wọ ìyẹn ni pé ìṣànà kúrò mo jìnnà sí pé àwọn àfáà tí wọn àwọn ìkú yẹn mú ọmọ fún àrọ ọrùn kan kẹkẹ ní àti ìjáàbù wọn ti tó sábẹ́ ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ tó dídà náà ni máa ń sọ sí ìmọ̀ rẹ máa ń sọ yìí ọmọ ẹ̀tọ́ lẹ́tọ̀ ẹ̀tọ́ ni kóbìnrin ṣe kí ni o ẹ̀sìn ni gbogbo ìhòòhò rẹ̀ èèwọ̀ sì ni kọ́ máa ṣe sùkúrù ọ̀tàbárò yìí tọ́lọ́ bá yọ̀ sọ wọ́n láti tàbárò láti ní tàbárò ìjànìjà yìí ní ìlú rẹ̀ ẹ má fi ẹwà yín hàn ẹ má fọ̀ṣọ́ hàn irú èyí tí máa ń wáyé ọ̀bùlà ìsìlámù ẹ má jọ wáyé sí i. So nípa bẹ́ẹ̀ ẹni yìí ẹ̀rí pé hadith yẹn gẹ́gẹ́ bí ó yé wa bẹ́ẹ̀ ẹni yẹn bẹ́ẹ̀ wá ní. ló yẹ kọ́rọ̀ tó jí dànẹ́bì sọ fún ni ẹ sọlá ayọ̀fẹ́lá èrò tí ń jẹ́ islam ọ̀fẹ́ gbé lórí irun ọ̀rẹ́ yẹn ààwẹ̀ ọ̀rẹ́ yẹn àti kíntún ni ọ àti zaka ọ̀rẹ́ yẹn àti dọ́ọ̀bà tó ti sàkọ́wọ́ àwọn nǹkan yẹn islam ọ̀wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìjọba. ọ̀rọ̀ àyíkọ́ yẹ kí adó bá yà ṣọlọ sàrà á fi àyè léèrè lẹ. ókè. à ah, irọ́ o. Ẹ̀hun náà mo sọ, ó ti ó ti ó ti ó, mo sọ mo ní kìí ṣe pé wọ́n wọ̀n sàárà fún yẹn tí wọ́n sọ pé lọ sí sàárè fún. Mo nítorí fún tí àwọn mí ń lò nínú àwọn àlùjọ ní wọ́n fi ń pè ó ti ní nǹkan tó kò sí dá aburú ni ẹ̀hẹ́ tó lè fẹ́ lómi ìbẹ̀ tó lè fẹ́ tọ́bí ti mú àwọn nǹkan tó fi kú báyìí tó wọn síta báyìí àwọn àlùjọ ló ní òde òsùn ní òde gbọdọ̀ ló àlùjọ gbọdọ̀ ló ṣe fẹ́ ó sì ń sọ nìyẹn ẹ Ọba ẹgbẹ́ kọ̀ǹdíṣàn kan lèyàn wà lórí ẹ̀. Téèyàn fi lágbára àti ṣe kí àti lọ́wọ́ kúrò bá ní ẹsẹ tọ́wá ẹgbẹ́ tètè kan nìyẹn wà lórí ẹ fíyàn lágbára sí lọ tó ń nǹkan tó yẹ pé lè ṣe ìyá báyìí ẹlòmíì lè rólé fún yẹn nígbà tó ti mọ pé yẹn lẹ́nu ìkàlọ́ bí pé yẹn lọ náà sí aburú ẹ̀ àdúgbò kan. Thank you. ẹ eh, bá wa lọ láti lè dáadáa ni a sọ fún wa pé hadithi dáa dúró lórí ẹ pẹ̀lú ìjókòó wa tí a fẹ́ bẹ̀rẹ̀ yìí mo lè sọ pé ẹ bá ẹlẹ́gbẹ́ ke ní ẹ bá ẹlẹ́gbẹ́ ke mo lọ bá mi ẹ di àwa mú kàn mú méjèèjì ẹ sọlọ yìí jẹ ti mọ bí bẹ́ẹ̀ mẹ́wàá á ń tún omi nàìjíríà lọ́dọ̀ àti hadithi lọ́dọ̀ àti àti ìgbà náà mo ti sọ mọ́rọ́ báyìí lè sọ pé ìtẹ́ bá ti mọ̀ yẹn náà lẹ́ẹ̀ máa rí lọ tọ́ torí gbólóhùn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó tẹ̀sí lálàáfíà mo rò bá nìyẹn ti yé ṣùgbọ́n tá à ń sọ ní wípé irú bó ṣe wà nígbà ìmọ̀jú lu ẹ̀ẹ́dẹ̀kọ́rì lápẹẹrẹ bàrú ẹ̀ nínú mùsùlùmí yẹn tí yàtọ̀ bí tó yẹn kọ̀ wá túmọ̀ pé ọ̀sọ̀rọ̀ ọ̀pọ̀ sínú ẹ̀ ẹni tí ọba ti sọ ìṣẹ̀dá ẹ̀rí pé yáyà yẹn sọ wípé wọlé àtúbà ṣòro òun náà wà á ń tún àti ìfún náà ẹ gbọ́dọ̀ ìyàwó yìí nígbà tí ẹ takú sí Ọlọ́run ọba fún ìjọsìn ọba yẹn Sani. Ah, Yọ́ máa sọ pé oníjó mi pé mẹ́fà. Ọlọ́run ti kádàrà tẹ̀ ènìyàn kì í sì sọ òun lẹ́nu àkọ́kọ́ tó ọ̀pọ̀ ṣẹlẹ̀. Ọ̀ṣẹlẹ̀ sí ọ̀kan náà àwọn àbíyá tàníyàn àsùmá ètò ọ̀háyì. Àsùmá ó ètò ọ̀háyì. Ọ̀ṣẹ̀lẹ̀ ọ̀háyì kálọ̀kọ́ tọ́kọ́kọ́ fẹ́ látọ̀kọ́ ọjọ́ ìyàkọ̀ ìjọba àyè èyí àkókò ìmọ̀lú mẹ́ta ìgbàlẹ̀. kálọ̀kọ́ ló tún fẹ́lẹ̀ kejì ń bá náà. kálọ̀kọ́ tó tún fẹ́lẹ̀ kẹta àyè ìmọ̀lú. gbogbo wọn náà ló ti dìbò já ilé lẹ́yìn àti lẹ́rù lọ́wọ́. yóò sọ gbóná ìfọlọ́wọ́ kàtọ́lù rẹ̀. Wọ́n sun lóko tí wọ́n ní yìí. Bí àwọn Yorùbá ṣe máa ń sọ tí wọ́n jẹ́ pé wọ́n sun lóko lórí ìwé ọkọ̀ sí. Ṣùgbọ́n náà ọba sọ ìlú àbúrò. Ẹ̀lú pé wọ́n jò fìlà. Wọ́n kọ fìlà wọn àwọn èèyàn bíi márùn tí wọ́n ń ti tàwa fún pé kó mú fìlà wọ́n kàn kó dáwájú rẹ̀ pé ọgbọ́ ìlànà ò yọ kàn mú fìlà nìkan a ní fìlà tó ní àfìlà wá ń ṣà ló mú àgbókò lọ àgbókò lọ mo rẹ ti kẹ́jẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe máa ń gbé bí i aláìyẹn ọ̀dà yóò sọ ìyí rẹ̀ bí bọ́sẹ̀ fẹ́yàwó ti kan ní ó ti máa sọ ìyí rẹ̀ ní ẹ̀ lọ́sẹ̀ sọ̀dá ẹ̀ sọ́dá yóò sọ wà ní mọ́tò nìka. èyí wà ní ìbókì lọ́fẹ́ ìyàwó rẹ̀ dáadáa ni òbòtí tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ní ìyẹn náà tún kú bọ̀ àsopọ̀ ẹ̀ náà bàbá àjẹ́ náà ìwọ̀n ni má pẹ̀lú ọ̀fẹ́ àríwé ذهل سانا